ẹ tún káàbọ̀ lọ́sẹ̀ yìí gbogbo àsìkò àti ìgbà tẹ́ bá wà níbi gbogbo tí ẹ wà tẹ́ ti ń wo ètò orí ètò wa ilé ẹ̀kọ́ ìjìnlẹ̀ òní mo ti ń kì í pé ẹ kú iṣẹ́ ẹ kú àsìkò yìí àsìkò yìí á dẹ̀ wá lára àsìkò yìí á tù wá lára ire gbogbo yóò wọlé tọ̀ wá á rí ìyọ́nú ọlọ́run àti àánú ọlọ́run láṣẹ ọlọ́run Olódùmarè ètò yín ètò wa ilé ẹ̀kọ́ ìjìnlẹ̀ tún rèé lọ́sẹ̀ yìí látọ̀nu ọmọ yín Kúnlé Babárìndé tó jẹ́ tó kún ètò ẹ mọ́ gbàgbé gbogbo ọjọ́ ajé Monday ní ìwé ìròyìn Yorùbá Tòótọ́ máa ń jáde lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ máa rà ọgọ́rùn-ún náírà ni àwọn ètò yìí àti àwọn nǹkan míì lẹ́wọ̀n mọ́ gbádùn níbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà láwọn orílẹ̀-èdè káàkiri ẹ máa pín ètò yìí káàkiri kíran Yorùbá kéde wọ́n mọ̀ bá parun káwọn àtọ̀rìn wọ́n mọ̀ bá wàá mọ̀ kọ́ wa níṣẹ́ wa ẹ dákun ẹ jẹ́ ká máa darapọ̀ mọ́ ẹ máa subscribe ẹ máa tẹ̀ ẹ pín ẹ sọ fáwọn míì àánú Ọlọ́run fi wá sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nírànlọ́wọ́ wa ẹ kàn sí wa olùléeṣẹ́ wa wà ní nàìjíríà gbogbo àgbáyé la dé nípasẹ̀ tẹlifíṣàn ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ ṣé fún ìfẹ́ yín ẹ ṣé fún àdúró tì yín abala yìí la pè ní ilé ẹ̀kọ́ ìjìnlẹ̀ níbi tí a ti mú ìtàn tó bí àwọn òwe tí à ń pa táwọn bàbá wa máa ń pa nílẹ̀ yorùbá wa láti pè wá sí àkíyèsí ìṣèkìlọ̀ fún wa tàbí gbà wá nímọ̀ràn kí a lè kẹ́kọ̀ọ́ nínú ohun tó ṣẹlẹ̀ kọjá kò sí òwe tí kò ní ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ a sì ń ṣiṣẹ́ kárakára àjúbà gbogbo ládéládé àjúbà gbogbo àwọn ọba tó pè wá mójúbà gbogbo àwọn tó ń fi ìfẹ́ hàn sí ètò yìí àwọn ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ àwọn wòlíì àwọn èèyàn ńláńlá ẹ ṣé ilẹ̀ òdua dàrú orílẹ̀-èdè yìí á pé gbogbo wa àánú ọlọ́run ní fi wá sílẹ̀ owó èwo la fẹ́ gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí wọ́n ń bọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀yin ẹjẹ́ ń dókè lọ́nà ká ṣáájú owó ká polówó ọjà ká tó rọ̀lú agbami ètò lọ́sẹ̀ yìí ẹ ṣé ń bọ̀. káàbọ̀ padà sórí ètò yín ètò wa ilé ẹ̀kọ́ ìjìnlẹ̀ òwe wo la fẹ́ gbéyẹ̀wò ṣé ẹ̀ gbàgbé níjẹ̀jọ mo sọ̀rọ̀ kan fún yín mo ní mo fẹ́ mú oríṣi òwe bíi mẹ́ta tàbí mẹ́rin jáde lára ẹranko kan tó ń pè ní òkété mo ti sọ tó rọ̀ mọ́ àṣẹ tó lódùmarè fún un tó jẹ́ ìrú rẹ̀ mo ti sọ itú tí fi ń pa àti ìdí tí wọ́n fi ń sọ wípé tí wọ́n fi máa ń pòwe pé ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ ara ẹran òkété yìí náà ni mo tún fẹ́ mú òwe mi jáde lọ́sẹ̀ yìí òwe ọ̀hún lọ báyìí ó gbajúmọ̀ jọjọ òwe ọ̀hún sọ wípé bókété bá dàgbà tán ọmú ọmọ rẹ̀ ní mú bókété bá dàgbà tán ọmú ọmọ rẹ̀ ní mú tẹ́ ẹ bá gbọ́ tí Yorùbá bá pòwe yìí ahun náà mọ̀ ń sábà pa á fún ẹni tí ò mọ gbà ilẹ̀kùn tí ẹ̀yìn dùn gbà àfi mú wá mú wá mú wá bọ́n bá wo èèyàn títí pàápàá àwọn ọ̀dọ́ tóbi ti jìyà lé lórí tàgbàlagbà ti jìyà lé lórí tàbí kì í ṣe gbogbo ẹni tó bá bí wa ni bàbá fún wa tàbí àwọn tó yẹ kó jẹun wa tàbí ìwà gidi tó yẹ ká wù téèyàn wá ya ahun akágọ̀n kalẹ̀ wọn a mọ ẹ ẹ mọ dá lóhùn tàbó lóṣèlú wọn a pa lówe ẹ lẹ̀ ìwọ ọmọ pé tókété bá dàgbà tán ọmú ọmọ rẹ̀ ní í mú kí ló bí òwe yìí ara òkété náà ló mọ̀ tó ti yọ òkété gẹ́gẹ́ mo sọ fún bí àkàndá ẹran tólúwa dá èyí tẹ́ ẹ ti pẹ́ lóko bíi tàwa wọ̀nyí tẹ́ ẹ bá rí ìsà òkété wọ́n máa ń pe nìkan lágbẹ̀dù òkété tẹ́ ẹ bá gbẹ́sà débẹ̀ ibẹ̀ á fẹ̀ báyìí nínú ilẹ̀ gbàgàdà ibẹ̀ ni òkété fi ṣe pálọ̀ bí òkété bá wà ìyá òkété tó bá ti bímọ ìgbà míì wà wọn a máa bímọ mẹ́rin márùn mẹ́fà nínú ihò rẹ̀ òkété á bẹ̀rẹ̀ sí í tún gbẹ́ ihò sí i a máa kọ́ bí yàrá a máa yọ́ bí yàrá a máa fi àwọn ọmọ ẹ̀kọ́ kan síbẹ̀ a máa fi síbẹ̀ ìdí nìyí tẹ́ ẹ bá rí àwọn àgbẹ̀ dáadáa tẹ́ ẹ bá ká ìyá òkété mọ́lé ìgbà míì wà tẹ́ ẹ lè pa ọmọ mẹ́rin márùn-ún mọ́bẹ̀ òkété ò ní bímọ kó gbà kọ́ mọ́ lọ dúró síbì kan kó mọ̀ dágbé ṣùgbọ́n tó kété bá ti wá dàgbà dáadáa wọ́n máa ń pe àwọn kan ní dáléyà pé òkété iṣẹ́ ìbínú kúrò lọ́dọ̀ ìyá ẹ̀ ni òun náà kàn wá ṣẹlẹ̀ torí òkété máa ń kọ́mọ ẹ̀ sábẹ́ ni fọmọ wọn bá ti dàgbà ọmọ wọn náà mọ̀ ránṣẹ́ ṣé rí tí ìyá òkété bá ti dàgbà ibi òwe ohun ti súyọ rèé ìyá òkété yìí jáde mọ́ tẹ́ bá rí òkété tó tóbi dáadáa tó jẹ́ abo tó ti dàgbà inú sànà máa ń wà kí wàá ní ọmọ jẹ àwọn òkété ọmọ tó ti bí tó ti ya yàrá fún àwọn á wọn lọ jẹyìn wọn lọ doríṣiríṣi nǹkan tí wọ́n bá dé ìyá wọn tó ti dàgbà wọn tó jẹ́ abo wọn á ìyá wọn wọn á gbé ọmú wọn sí ìyá wọn lẹ́nu ìyá wa máa fà lára ọyàn wọn díẹ̀díẹ̀ ní tí wọ́n ti jẹ ònà náà máa jẹ títí títí tí ó fi dákẹ́ tí ó fi kú ìyẹn ni wípé ìyá tó ń fún tó mọyàn ọmọ rẹ̀ òkété yìí òun náà ti fún ìyá rẹ̀ lọ́yàn rí tàbí òun náà ti mú ọyàn lọ́yàn ìyá rẹ̀ rí bí òkété ṣe ń gbègbè ayé tiwọn nìyí wọn ì jẹ́ kágbàlagbà àwọn òṣìṣẹ́ ó ní àwọn Yorùbá ṣàkíyèsí tí wọ́n rí tí wọ́n máa ń sọ fún àwọn ọmọ tí ọba bẹ̀yìn wò àwọn àpà àwọn akótilétà tó jẹ́ pé ìta náà ń ṣe sí tàbí àwọn tó ọmọ gbà pé ṣé wọ ọmọ pé tó kété bá dàgbà ọmú ọmọ rẹ̀ ní í mú wọ́n kàn fi ń pe àkíyèsí wa pé bóbi bá jìṣẹ́ jìyà lórí wa tó bá ti tàbí àgbàlagbà tó bá dó tó bá tó àsìkò kan wọ́n máa ń padà di ọmọdé ẹ̀tọ́ wa ni láti máa mú nǹkan wá láti tọ́jú wọn n tá à ń fòwe Yorùbá ṣe rèé òwe tó sọ pé tó kété bá dàgbà tán ọmú ọmọ rẹ̀ ní í mú ìbí ó ti rí rèé o ẹ lọ sí ìwádìí ẹ sọ pé Kúnlé Babárìndé parọ́ kan ẹ mọ̀ pé ìwádìí tó jinlẹ̀ ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin bàbá bàbá ẹ̀yin tẹ́ ẹ pọ̀n mí bíi ẹ̀yin ìbàbà tẹ́ ẹ pọ̀n mí bíi ọmọ tẹ́ ń fún wa ní tẹ́ ń tẹ̀ wá lójú àwọn òwe yìí àdúpẹ́ o tẹ́ ẹ sì ń fi ẹsẹ̀ fáàtọ̀ fún wa láti fìdí ẹ̀ múlẹ̀ ọgbọ́n àtìmọ́yín kò ní í jọba mo dúpẹ́ ẹ jẹ́ ń dá dúró ní abala yìí lọ́sẹ̀ yìí ká tó pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ láṣẹ ọlọ bọ́yá ẹ níbèrè ẹ ní ìmọ̀ràn tàbí ẹ ní àkíyèsí tẹ́ fẹ́ pè wá ẹ pè wá sórí 0805 200 9427 fúnra wa la ó gbé ọ̀gá àgbà lè ṣe fúnra wa la ó bá wa sọ̀rọ̀ ẹ dẹ̀ dákun ẹ jẹ́ á máa gbọ́ ètò yìí kókó àwọn ọmọ wa Yorùbá nílé lóko kéde wa mọ̀ bá parun kọ́mọ́dì mẹ́rí mo fọlọ́ ń bẹ̀ wá ilẹ̀ Yorùbá ò ní parun mo kí ládéládé o mo kí lóyè lóyè mo kí gbogbo ẹ̀yin aláṣẹ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ t'a a tún pàdé èmi ò ní kú láṣẹ ọlọ́run ọba olódùmarè ẹ̀yin náà ò ní kú ọ̀tá kan bá di lara wẹ́wẹ́ yìí kú ọ̀tá kì í rùn kókó kó lára ọ̀tá ká pàdé láṣẹ lọ́sẹ̀